الحمد لله وكفى ثم والسلام على رسول الله محمد بن عبد الله وعلى آله وأصحابه ومن والاه بعد أرجو فهم الله وبعد ترى لكم كأتى لكم دفاع النبي صلى الله عليه وسلم إكيالا وأتى الله تولي أجل بتركهم دعوة أجل أني فرباني لا تبجع فاني أغلو إبي لا تسيين أهو دموا أهو لكم أهو دكتا ورقت سعبه بدي ورجل لي تهيت وهودا وبشرا بسم الله الحمد لله والصلاة والسلام على رسول الله محمد بن عبد الله وعلى آله وصحبه ومن والاه وبعد السلام عليكم ورحمة الله وبركاته لقد تركت أسئلة ينقى àwọn àǹfààní tó wà fún ẹni tó ta àtẹni tó rà láti ṣẹ̀ṣà pé mi ì tà mọ́ àbí mi rà mọ́. àti ṣe àlàyé ṣáájú nípa ìyàrá láàyè òun náà ni àǹfààní àti sọ pé mi ì rà mọ́ àbí mi ì tà mọ́ látàrí àlébù sọ̀rí kò lè jẹ́ pé ara ń tà ara lọ́wọ́ tálẹ̀ ibù bá ń bẹ lára ń tà ara tí àwọn ẹni tó ní òye nípa arú nǹkan yẹn tí wọ́n bá wò ó tí wọ́n rí i pé àléébù yìí ọ̀dọ̀ ẹni tó tà ló ti wáyé ọ̀kàn hàn sẹ́ni tó rà ni bó tilẹ̀ jẹ́ pé ẹni tó tà ó gbé pamọ́ sẹ́ni tó rà kọ́lọ́run tó tó àṣírí rẹ̀ tó ọ̀tọ̀ pé kẹ́ni tó rà ọ̀dà padà kó lọ́n rà mọ́ kó lọ́n rà mọ́ kọ́ gba owó rẹ̀ padà ṣùgbọ́n ọwọ́ bàtó ti wà lọ́dọ̀ tiẹ̀ náà ó ní lílò tó náà lò so àbí kó sì jẹ́ pé ó lóun ń rà wọ́n wá wo ìyàtọ̀ tó wà láàrin iye tó rà nígbà tí ọmọ pa àlébù yìí ń bẹ lára rẹ̀ àti iye tó yẹ kó rà téèyàn bá mọ̀ tó wà àlébù yìí ń bẹ lára rẹ̀ ìyàtọ̀ tó wà láàrin owó méjèèjì yẹn ẹni tó ta fún ọ̀sán fún tọ́ bákan náà nínú àwọn àǹfààní àti fẹ̀sà tó wà òun náà ni ìtànkùn ní khiyarul gharar àǹfààní àti fẹ̀sà pé ń rà mọ́ àbí àǹfààní àti fẹ̀sà pé ń tà mọ́ nígbà tó bá ti gbáyàn gbàkúgbà wọn bá gbá yàrá ńgbàkúgbà ńtọ́ lọ́ra wọn dà ní ntọ́jà tí wọ́n ń tà lọ́jà ní nǹkan tí fifty naira lọ wọ́n wà lọ́ra ní five hundred naira lábẹ́ òfin ọlọ́run ọba wa kò sí ní tó burú bẹ́ẹ̀ wọ́n tà tán fifty naira five hundred naira ọlọ́run bá sí nàfẹ́ ní tọ́ta nù ṣùgbọ́n tó bá hàn sí ìwọ́tọ̀ ọ̀rá pé áá ah, ah, fifty sí five hundred kí ni ti pọ̀jù ọ̀tọ̀ lábẹ́ òfin ọlọ́run wípé kó padà wípé ọ̀rá kínní yìí máa wọ́n ti gbọ́ gbàkúgbà jù. bó tilẹ̀ jẹ́ pé eléyìí lọ́dọ̀ àwọn hanadila ni àwọn ti sọ báyìí lọ́dọ̀ maliki àtàwọn fòkàn òye kan alẹ́ kò sí tó burú mbẹ́ because ọlọ́run gbàdúrà ni ti ń tajà ní kò sí tó burú mbẹ́ àdéhìsì tó sì wá nípa sàbẹ́ tó ṣe pé tó bá rajà wọn máa gbà gbàkúgbà táwọn àti sọ pé tó bá ti rajà máa sọ pé láàfin láàrẹ̀ <laughs> má rò wọ́n ní tó fà á ní pé sàbẹ́ yẹn ó dàbí ìgbà tó ṣe pé ó tutù díẹ̀ lẹ́nu ọpọlọ tó tutù díẹ̀ tó tutù nínú ọpọlọ yẹn ni wọ́n fi fóònù láǹfààní bẹ́ẹ̀ sílẹ̀ yìí wá kárí gbogbo èèyàn pípé gbogbo ẹni tó bá ti lọ rajà náà lọ́jà tó bá ti pé èrè ìtajà láàrọ̀ wọn tó pàpọ̀ jù só lè padà sọ àwọn yẹn sọ lè dá padà ni àdìsí yẹn kárí gbogbo èèyàn ni so Eh, kò kari kárí gbogbo yẹn nítorí pé nínú káràkátà wà áhùnmọ́mọ́ ọ̀hùnrẹ́yà wà áhùnmọ́ rírà ọlọ́run ṣe káràkátà lẹ́tọ̀ ó ṣe rìbá léwọ̀ àti gbọ́ pé rú rẹ̀ ṣẹlẹ̀ sí sàbẹ́mi náà ní kí wọ́n máa gbá òun náà wọ́n máa ní wọ́n dà padà kò sí gbígbá nínú káràkátà èrè ni wọ́n ń pè wọn náà ó sì láàká ẹ̀ ó jù kọ́ máa ṣiṣẹ́ kọ́ máa charge nígbà tó bá débi tó ti fẹ́ rajà èyíká ti pé tó ti pé fún iye kan lọ́ọ́ sanwó wọn á ní ẹ torí pé mọ́mì ní ni ọ́ ìmánì rọ̀ so iye tó máa pé ọjà fún ọ náà náà wọn náà nà ńgbà tí èsì pé kájà ń kárì èyí ti pé kingsway wọn ti sọ pé iye táwọn ń tajà nígbà bá ti ọlọ́run bí ọba ti ọlọ́run tó ọlọ́jà kọjà fún náírà mẹ́wàá wọn náà nà náírà méjì ọba ní ọgbà méjì ọ̀dà méjì ààbò ọ̀dà náírà mẹ́ta ọ̀dà náírà mẹ́ta ọ̀dà ní mú méjì wá omi ah bí ọba ti gba náírà márùn ẹ̀kọ́ mú ọba ní ọ̀sán ẹ̀ bí káràkátà ṣe wà ní. so wọn á ní ọ̀sán náírà márùn tó tó wá padà dé pé ya nígbà tá à ń títì lẹ́ńtà fún rárá ọ̀rọ̀ ọ̀rọ̀ ilé ìwọ̀sẹ̀ èrè náà wọn náà ti wàá jèrè nítorí pé ìgbà tí wọn náà bá rí ìràdáda èrè náà lọ jẹ eléyìí jẹ oṣù tó jẹ lẹ́yìn náà kìyàwó mi wọn dábò ní kìyàwó tẹlifíṣ àǹfààní àti tẹsà látàrí pé wọn gbé nǹkan pamọ́ sí yàn wọn gbé nǹkan pamọ́ sí yàn òun náà ní kọjá kẹ́ni tó fẹ́ tajà fún wa ó fi tó fẹ́ tà fún wa yẹn hàn wá lórí àwòrán tí yóò fi mú wa lójú bí kọjá fáwọn ẹni tí ń tẹran àsomù wọn ti mọ ẹran yẹn lábọ ẹran wọn á mọ́lẹ̀ abo ẹran yẹn ti tẹsẹ bí ni wọn yà yọmọ rẹ wọn á mọ́lẹ̀ wàrà wa bẹ̀rẹ̀ sí ní péjọ sínú ọyàn rẹ̀ fún bíi ọ̀sẹ̀ kan wàrà tí ń péjọ sínú ọyàn rẹ̀ yìí tí ń péjọ tuntun péjọ tuntun pọ̀ sí tuntun pọ̀ sí òun ló jẹ́ kí ẹran yìí kọ́ máa fẹ̀ kọ́ máa tóbi lójú bí ìgbà tó ti pẹ́ ẹran ló kún ara rẹ̀ àti wàrà ló kún náà ní ìgbà tẹ́ni tó wàrà wàrà òun á mú lọlé òun á bọ̀ gbà lára gbà lẹ́yìn gbà lẹ́yìn bí ẹran ló tóbi báyìí lọ́ba rí i pé wàrà ń bẹ́nu ọyàn rẹ̀ já fún wọ́n bá kún wàrà ẹran bá di lọ́wọ́ bá ti pálí ó di pẹ́ẹ́lí àà kí ló dé àṣé àwọn èèyàn ni wọ́n lò so ìwàrà tó péjọ sínú ọyàn rẹ̀ lójú kọkùnrin yìí ọ̀rà tó ti ṣe ra ọtọ́lá lè fún ọlọ́run kókò dá padà àbí kò sì fílẹ̀ ó lè fílẹ̀ ó lè dá padà lẹ́yìn ìgbà tó bá ti fún ara rẹ̀ dá padà dùn mẹ́rin dẹ́bí nù padà pẹ̀lú ìwọ náà wàá gba owó rẹ padà tí bá rajà wa lórí pé òun rà láwọn àbótí ẹ̀rá ọjà yìí wa lórí pé ó lówó ṣùgbọ́n kò ẹni tó rajà wa tó rà láwọn ọgbàdà wa hàn pé nǹkan lè kọ̀rọ́nà owó àtẹ̀sẹ̀sẹ̀ wa kò san àbólówó kò fẹ́ tọ́ba wù olólùwọ̀n ọ̀tá mọ́ nítorí kó wọlé ọ̀nà bàárà lókun ìgbà tó bá ti kẹ́ ń tọ́ta fún ti ń bẹ̀lẹ̀ ìgbọ́dọ̀ kó tẹlifíṣàn lọ tà fún yẹn rẹ́díò lọ tà fún yẹn ó sì ń bẹ lálàáfíà rẹ̀ ẹni tó wá tà fún yẹn kò lówó má ó ti jẹ́ni tó ṣe pé gbèsè ti pọ̀ ju owó rẹ̀ lọ ṣùgbọ́n lọ́n kádàrá pé ní tí wọ́n tà fún ti kò tí ì lò kò tí ì gbé tà ọtọ́ kọlọ́ tà fún wa kọ gba ọjà rẹ̀ padà ẹni tá a tẹ́jà a lè sọ pé àtàmọ́ lópin ìgbà tọ́jà wa bá ń bẹ lọ́dọ̀ rẹ̀ ká bàkálà àtàmọ́ àwọn oníkàràkátà ẹ̀yà bẹ̀rù ọlọ́run ìjàmbá kọ̀tọ́ nínú gbogbo nǹkan nínú kàràkátà náà èèwọ̀ náà yàn èèwọ̀ náà lọ jẹ́ nínú kàràkátà gẹ́gẹ́ bí gbogbo nǹkan yòókù èèwọ̀ ló sì jẹ́ kájà ń bẹ ẹnikẹ́ni kò mùsùlùmí kò bá àmọ́ mùsùlùmí nínú gbogbo ntọ́ba ní í ṣe pẹ̀lú pọ́mì èèyàn máa jọ bára wọn ṣe èèwọ̀ ní kájà ń bára èèwọ̀ ló sì jẹ́ kájàmbá ara wa nínú gbogbo iṣẹ́ ilé ìtọ́mi èèyàn máa bẹ̀rẹ̀ àwọn ọ̀gọ̀dọ̀ jàǹbá ẹnikẹ́ni nínú gbogbo iṣẹ́ tí èèyàn náà bá ti ń ṣe gẹ́gẹ́ bí àwọn ẹni tí ń rọ nǹkan gẹ́gẹ́ bí àwọn ẹni tí ń ṣiṣẹ́ ọwọ́ bóyá tí ọ̀mọdé ló ń ṣe bóyá tí kápẹ́ńtà ló ń ṣe bóyá tí alágbẹ̀dẹ ló ń ṣe bóyá ìwọ ti jẹ́ni tó ń pé fi oṣù ló ń ṣe gbogbo sẹ́yìn owó téèyàn bá ń ṣe láyé èèwọ̀ lọ́jọ́ pé kéèyàn jàǹbá àwọn èèyàn bẹ́ẹ̀ náà nínú káràkátà ìwọ lọ́jọ́ pé ká jàǹbá nítorí pé ẹnìkan ò ní jàǹbá àtìgbọ́dọ̀ kókò rọ ni ẹnìkan ò sì ní jàǹbá àtìgbọ́dọ̀ pé lẹ́tàn jẹ ni a sì ti máa ń ké gbogbo jàǹbá pátáláyé á pọn àti àwọ àtìjà olóma ń bí láàrin àwọn èèyàn Abu Hurairah radiyallahu anhu wọn lè jọ Muhammad sallallahu alayhi wa sallam qaala ó sọ yìí pé man hamala alayna as-silaha falaysa minna wọn man ghashana falaysa minna akhrajahu Muslim gbogbo ẹnikẹ́ni tó bá fa nǹkan tó bá fa nǹkan ìdáyọ sí wa gbogbo ẹnikẹ́ni tó bá fa nǹkan ìdáyọ sí wa kò lè jọ́kan nínú wa kò lè jọ́kan nínú ọmọlẹ́yìn anábìá Muhammad sọlọ́wọ́ àdìwà rẹ̀ sọlẹ̀ tọ́lọ́ yọ̀gbọ́n ju àdáyé èso àti àmà tí mùsùlùmí kọ́ kàn pa oògùn pa oyin ba o lè jọ́kan nínú ọmọlẹ́yìn anábìá Muhammad sọlọ́wọ́ àdìwà sọlẹ̀ bẹ́ẹ̀ náà ni mọ̀nàkọ́ ṣẹlẹ̀ rẹ̀ ìṣẹ̀lẹ̀ náà a gbọ́dọ̀ gbé wíwí wọlé a gbọ́dọ̀ gbé pépà wọlé kó wá jẹ́ kó fẹ́ máa dàpọ ó ti ṣe jàmbá nù olùkọ́ tí ń wọ ọ̀ràn náà tó fi gbé wọlé ó náà ti ṣe jàmbá nù olùkọ́ tí ń pè àpèkọ dáhùn fáwọn ọmọ níbi ìdáwó ó náà ti ṣe jàmbá nìyẹn ànábìnrin máa ń gọ́ṣẹ́ náà fàlẹ́ yìí sẹ́mi nà ẹnikẹ́ni tó bá fi lè jàmbá wa kò lè jọ́kàn wa ẹ̀yin tẹ́ ń tó fún ẹran fáwọn èèyàn jẹ ló kọ pé ẹran làyè lẹ pa ẹ ti jàmbá àwọn èèyàn ẹ lè jọ́kàn náà ọmọlẹ́yìn ànábì Muhammad sallallahu alaihi wasallam ẹ̀yin tá à ń fomi pín kpóó dáàbí kún káàdì ẹ̀jẹ̀ jàmbá ẹni tó bá ti jàmbá kò lè jọkàn nínú ọmọlẹ́yìn anabi muhammed sallallahu alaihi wasallam orí bí islam ṣe dáa tó mùsùlùmí lè máa ta àṣìṣe islam lọ dáa islam gan dáa dáa jù náà tó ń sí islam lọ dáa kò sáyé jàmbá ọmọ yìí fún ọkọ tó fẹ́ fẹ́ ipe onídìí apẹ̀rẹ̀ lọ́mọ yìí ó ń zìnà yìí ó ti ṣe zìnà rí ó ti sẹ́yìn rí ọ́ ẹ ti ṣe jàǹbá nù arábìnrin máa ń gọ́ náà pẹ̀lẹ́ ìsẹ̀mí nà ẹnikẹ́ni tó bá fi lè ṣe jàǹbá fún wa kò lè jọ́kàn nínú wa ẹ mọ̀ kọ́ máa ń bójú ni kọ̀sà dédé pupa kúkú pa ti àdàmàdì ní dípò kẹ́ ẹ sọ pọ́ máa o aró ló fi para tó fi dìbò ṣe dáa ó ẹ wá ṣe jàǹbá fún pé ẹ akọ́nbẹ́kọ̀ adúdú họ bí egungun ti ṣe rí tó ajẹ́pẹ́ ti ṣe jàmbá ni ọmọ ń gẹ́sẹ̀ náà pẹ̀lú ìṣẹ̀lẹ̀ náà ẹ̀yin náà ẹ̀yin ọkọ ìyàwó ẹ lọ́mọ wa parí dìgírì ẹ ọ́ní dìgírì nínú clinical science àbọ̀mọ ọlọ sùkúù rí ni wọ́n lè kọ́ gba dìgírì kankan ẹ̀yin náà nǹkan máa ń gẹ́sẹ̀ náà pẹ̀lú ìṣẹ̀lẹ̀ náà ẹnikẹ́ni tó bá fi lè ṣe jàmbá fún kò lè jọ kan nínú wa torí ẹ ìsìláàmù ó ọmọ ìdínà o ẹ̀yin tó ṣe pé ẹ tú ọ̀sán ẹ tó sínú ọ̀sán wọ́n lè lò lọ́sàn yìí ẹni yóò báyìí tó bó ṣe rí nu lásìkò délẹ̀ tó bó ṣe rí nu lásìkò délẹ̀ tó ti délẹ̀ ó délẹ̀ mà ní ah, àfà nígbà tó bẹ̀rẹ̀ sí ní kọ́sùn wọ́n bá bá pé àdúrú òṣùká tí wọ́n dè fún àgbọ̀n òṣùká nǹkan káàkiri kó tó di kán kọ́sàn yìí ah, ìgbà yẹn lọ́sàn délẹ̀ ah, ẹ bá ti máa tó nù bẹ́ẹ̀ ti máa tó nù ẹ bá ti kó lẹ̀lẹ̀ kẹjẹ kó yẹ ẹni tí ó rà gbígbọ́ wọ̀sán tó fẹ́ rà ní. mangashana sáré ìsẹ̀mìn ẹnikẹ́ni tó bá fi jàǹbá kò lè dọ́kan nù wa. ẹni tó rajà tó dáa tó wá sanwó tí ọ̀dà àdàmàdì owó lọ́sàn owó àgbélẹ̀rọ tó ń rọ nínú ilé rẹ̀ lọ́sàn ah ó ti jàǹbá wa mangashana sáré ìsẹ̀mìn ẹnikẹ́ni tó bá fi jàǹbá kò lè dọ́kan nínú wa. ìwọ obìnrin tó ti lóyún olóyún sínú kó tó fọkùnrin ọlọ́kùnrin tọ́wá gbóyún olóyún lọ bọ́kọ̀ rẹ mangasana parí ìṣẹ̀lẹ̀ náà ẹnikẹ́ni tó wá fi gbèsè jàǹbá sí wa kò lè dọ́kàn nínú wa. ìwọ tó wà lọ́dẹ ọkọ tó ń tó ń lọ ṣe zina wá mangasana parí ìṣẹ̀lẹ̀ náà níbo làdí ti yọ wọ̀ tà ó wọ ní gbogbo ṣíṣe ayọ́mi gbogbo gbèsè ayọ́mi gbogbo tí wọ́n ti gbogbo ẹ̀ náà lọ́wọ́ wọ́n tó kó mọ́sálásí tó kó jẹ náà nínú àwọn ọ̀rọ̀ tí a mọ́ wa òun náà ni à ń pè ní al-iqala òun náà ni pé ẹ̀ǹṣẹ́ má eré tí òsì lábẹ́ má nínú káràkátà kẹ́nìkan kàn ti kún ní à ta mọ́ ẹ yìí rà mọ́ òṣìṣẹ́ lábẹ́ ọ̀kan nínú àwọn ẹ̀sà a ti ṣàlàyé síwájú yìí ọkàn rí pé kò wọ òun rà mọ́ ọkàn rí pé kò wọ tà àìmọye nǹkan tí gbogbo wa náà rà á sá padà tún ah tó bá ti pín ìrà ẹ̀kọ́ bá dáa pọ̀ tẹ́nìkan bá padà gbé orí ẹ̀wà tẹ́ẹ̀sì sí lábẹ́ ọmọdéwọ̀n kankan ẹ̀ sí lábẹ́ ìpín ẹ̀sà kankan nínú àwọn tá a ti sàlàyé síwájú lórí gọ́sábẹ́ rẹ̀ kò sí ní tó burú kẹ́ lọ́dọ̀ rẹ̀ tó rọ́jú ní rọ́jú sàánù torí rẹ̀ ń ra mọ́ ọjọ́ gbogbo ẹni tó bá nípa nípa títà afẹ́ tí ẹni tí wọn mú wá fún kó nà ọgbà kó nà ọgbà nítorí ojú ni ojú sàmù pàápàá jùlọ nígbà tó ti hàn sí pé ó kábàámọ̀ pọ̀ rà àbọ̀ kábàámọ̀ pọ̀ tà àbúté àrí pé kóhun tó débi tó lọ bùkátà tó ní sí kóhun tó lọ rà bùkátà yẹn ò sí bẹ́ẹ̀ lọ́gbà tó ń délé àbí ó ọwọ́ apàdà gbé nǹkan wọn abẹ́rẹ́ dàpọ̀ ẹ̀ má dín ní ẹgbàá padà ó gbìyànjú tó máa gbà láti sanwó rẹ̀ ọ̀nà ń dì nù kò sí ní tó burú. tọ́ wọ́n bẹ nínú dáadáa ibi tí wọ́n bá gbé ọjà wọn abẹ́ fáwọn ọ̀rà mọ́ tí ó sì sí lábẹ́ ọ̀kan nínú àwọn àǹfààní àti fẹ̀sà yẹn kì í sàdébù lórí mbẹ̀ kì í ṣe é pé ẹ ṣe ntọ́ra lọ́sọ̀ọ́ ju bó ti ṣe máa lọ fún un sábà rẹ̀ òun lọ́kàn rí i pé òun ọ̀fẹ́ rà kò sì dá mọ́tẹ̀mú tẹ́lẹ̀ kò sì ń tó burú wípé kẹ́yìn gba ọjà yẹn padà torípa nàbí Muhammad sallallahu alaihi wa sallam ó sì wá lójú kòkòrò bẹ́ẹ̀ pété ní tá a tajà fún tó bá lòun ọ̀rà mọ́ ká gbà padà kò sí ní tó burú bẹ́ẹ̀ tẹ́ni tó sì tajà fún wa tó bá lòun náà tà mọ́ burú ká gbowó wa padà ká gbọ́jà rẹ̀ fún gẹ́gẹ́ bí ilé nìsín gbàngàn mọ àwọn ọmọ tí bàbá wọn kú ọ̀nà talé so wọn padà wá dàrú pé kò pé àwọn ṣé títí làwọn máa sùn ní lẹ́yìn ọ̀pọ̀lọpọ̀ àpérò wọn lè pé títà táwọn tọ̀ pé àwọn kò burú òfin kan padà wá tó rà tó ẹ dákun yìí náà kò sì sí ní tó burú pọ̀ nínú pé kọlọ bá wọn fẹ́ dákun nfẹ ra lé yìí má ẹ dáwọ nípa ẹ káwọn náà sì padà fún ògbélé wọn lẹ anábì sọ nínú hadith títí ń ṣe lójú kòkòrò tí ó kọ̀ láti gba níta àtà padà tá a fún tó bá rà láti dá níta padà nígbà tó tà fún أقاله الله عثرته يوم القيامة رواه أبو داود وابن ماجه بسند صحيح النبي صلى الله عليه وسلم ومن يعني كان تبقى إن رمى مسلمي إن تعمى مسلمي الله مغلي دعوة wa yọ́ọ̀bù الناس gbé ọ̀kan kù yọ́ọ̀bù náà gbé ọ̀kan kù yọ́ọ̀bù náà gbé ìkùnà tiẹ̀ náà kúrò fún tó bá ọlọ́run ọkùnrin náà gbé ìkùnà ẹsẹ̀ náà kó fún tó bá dúró làbí nǹkan fìyà abẹ́rẹ́ bí nǹkan náà ẹ pé ọ̀dà tá a bá ti tà tá a máa kó lọ ní dáadáa àyígbà padà máa ń lè tajà wa ẹjọ́ jẹ́ ọ̀rọ̀ lásán tẹ kó sára invoice tó bá ṣẹlẹ̀ sẹ́nìkan kó lòun ọ̀rà mú ẹgbà padà torí pé ẹ̀yin náà ń tẹ́kọ̀ọ́ lọ́wọ́ dékẹ́ rọ́nà lọ́njọ́ ògùn torí kọ́ ọ̀rọ̀ màlẹ́kà lọ́rọ̀ ti yín. nínú kọ́rọ̀kátà oríṣi kọ́rọ̀kátà kan bẹ táwọn kọ̀yìn bẹ̀yẹ̀ ọ̀sẹ̀lẹ̀ bẹ́ẹ̀ ọ̀sẹ̀lẹ̀ onáàlọ́jà tá a tà fún yàn tá a ròyìn rẹ̀ láì jẹ́ kọ́jà yẹn ti wà a tà fún yàn láì jẹ́ pé ọjà yẹn ti wà ńlẹ̀ àmọ́ a tà a ti ti gbowó rẹ̀ níbi tá à ń ti ṣòwò ọjà tí ò tí ì sí òun tí ò tí ì dáyé o a ti gbowó rẹ̀ lágbàá lẹ̀ ìsìláàmù nígbà lè tajà bẹ́ẹ̀ ká tajà tí o ti pẹ̀lú pa àti gbowó rẹ̀ lágbàálẹ̀ ìsìláàmù gbà bẹ́ẹ̀ láti fi ṣe ìdẹ̀kùn fáwọn mùsùlùmí láti fi gbọ́ bùkátà wọn orúkọ rẹ̀ máa jẹ́ ẹsẹ̀lẹ̀ àti tún máa ń pè ní ẹsẹ̀lẹ̀ òun náà ni bẹ́ẹ̀ ọmọ ẹ̀jẹ̀rín bíi sẹ́mẹ̀ẹ́nì hàl ká ta ọjà gbà ní ìgbà tó bá yá pẹ̀lú owó rẹ̀ lọ́wọ́ lẹ́sẹ̀kẹsẹ̀ kí ni ìdájọ́ irú káràkátà rẹ̀ ọjà káàtà ká ti sanwó ṣùgbọ́n tá a ti rọ́jà gbà ọtọ́ lábẹ́ òfin ọlọ́run bá wà gẹ́gẹ́ bíi kéèyàn san fifty thousand naira lórí kéèyàn fi gba àpò àgbàdo ogún lẹ́yìn oṣù mẹ́jọ sísìn ìyẹn san fifty thousand naira fagbẹ́ẹ̀ lórí pé yóò fi fún yà ní ogún àpò àgbàdo ní oṣù mẹ́jọ sísìn eléyìí là ń pè ní bẹ́ẹ̀ ọ̀sẹ̀lẹ̀ nígbà tó ṣe pé àgbàdo nga àgbẹ̀ ò ti gbìn dípò pa wá pé àgbàdo ti yọjú funfun ni àbí aláwọ̀ yìí Ibn Abbas radiyallahu anhuma wala nabi Muhammad sallallahu alaihi wasallam sọ pé man aslafa fi shay'in fa fi kaylin ma'lum wa waznin ma'lum. إلى أجل معلوم متفق عليه ẹnì kẹ́ni tó bá fi lè sanwó ọjà lásán lẹ̀ kó jẹ́ ó jẹ́ yí pé ntó ń sanwó rẹ̀ lásán lẹ̀ yẹn òṣùwọ̀n kan tó yé ni o mélòó ló ṣùwọ̀n tó ń sanwó rẹ̀ kalẹ̀ kó yé o iye tó bá ti jẹ́ pé tó bá jẹ́ pé gbá ni wọ́n fi wọ̀n igbá mélòó lówó tó ń san kalẹ̀ tó bá tó wúwo rẹ̀ wọ́n máa wọ̀n báwo ló ṣe wúwo tó títí di ìgbà kan tá a dá mà àsìkò rẹ̀ náà gbọ́dọ̀ jẹ́ tó yé ìgbà tó gbà kí làwọn mẹ́jẹ̀mú tí máa jẹ́ kí bẹ́yọ̀ sẹ́lẹ̀ kó lálàáfíà nínú àwọn mẹ́jẹ̀mú rẹ̀ eléyìí tó lékún sí mẹ́jẹ̀mú káràkátà yòókù òun náà ni al-ilmu bil bí òun náà ni ká ma intanẹ́ẹ̀tì gba pààrọ̀ wa tá a san ni mo fẹ́ rà àgbàdo ni mo fẹ́ rà ìrẹsì ni mo fẹ́ rà ọkà bàbà ni mo fẹ́ rà tó jéró ni mo fẹ́ rà ọgbọ́dọ̀ bì ọgbọ́dọ̀ wá jẹ́ pé níta ọgbẹ́ ti gbà padà kò yé láti fi kàn kankan fún mi mo fọ́n fifty thousand kó fi fún mi ní kankan nínú èrè oko rárá ẹ gbọ́dọ̀ sọ nǹkan tó fẹ́ fi gbà padà wọlé ayé mo fi sẹ́nà májẹ̀mú mi ò náà nípa gbọ́dọ̀ mọ iye owó tí wọ́n náà san àwọn fún wa lówó kan kó fi fún mi ní ogún àpò àgbàdo rárá owó kan báwo àwọn fún wa níye báyìí tọ́ májèmú kẹta kọ́bùhù fi májèlésì làákùn kọjá tóbi tẹ́sí ń sọ̀rọ̀ náà ló ti sanwó èsì pé lọ́kàbọ̀ torí kọ́mọ́ bàtí bẹ́ẹ̀ ọ̀dẹ́yìn ní bẹ́ẹ̀ tẹ́lẹ̀ kọ́mọ́ bàtí pé gbèsè láti ọ̀rọ̀ àgbè wàá sanwó rẹ̀ lẹ́ẹ̀kan náà wà ní ọkùnrin náà mùsùlùmí fi lè fi bẹ̀rẹ̀ nà májèmú mi òun náà ní kó jẹ́ pé ọjà tá a fẹ́ fowó yẹn rà kò ì tí ì sí kò ì tí ì sí yọ padà wà ní bí kó jẹ́ pé àbí ọ̀rẹ́sẹ̀ lọ dáko rẹ̀ májèmú mi wọ́n fowó ṣèfẹ̀tẹ̀ tẹ̀sí àhùn jẹ̀hẹ́rẹ́ káròyìn kẹta fi san yẹn ní ìròyìn tí ò ní jẹ́ kó bí ìṣújú kan àgbàdo ní fífọn ẹ̀ àgbàdo ti ti yé gbogbo àgbàdo kókòkò àbí àgbàdo gbogbodogbogbodò àgbàdo fọfọfọfọ àbí aláwọ̀ yìí májàmú mi dẹkùrú ẹdẹrẹ yìí agbọ́dọ̀ dàpọ ààyè ìgbà tí a gba nǹkan tá a rà yẹn wọn máa kí á ní olóore àti ààyè ibi tá a ti gbà agbọ́dọ̀ sọ torí ẹgbẹ́ ìwọ sílẹ̀ ó ní í ṣe pẹ̀lú nǹkan tó bá máa wọn torí rẹ o lè ra sálámù o lè ṣe sálámù lára sùn o lè ṣe sálámù lára ẹgbẹ́ ẹgbẹ́ ìwọ sílẹ̀ ó ní í ṣe pẹ̀lú nǹkan tó bá máa wọn wọn máa wọn àbàdo wọn máa wọn èrè wọn máa ń rẹ wọn máa ń ọkà bàbà wọn máa ń alákàmà àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nínú àǹfààní tó sì wà bẹ́ẹ̀ kò ní àdìpẹ́ mi lówó ṣùgbọ́n mo ní ìdí ọjà tó ti pé wà gbẹ̀ ọ́ padà ní láǹfààní oko eléyìí tí òbí ìsìn bẹ́ẹ̀ ni ó sì ṣe é ṣe kọ́jọ́ pé àgbẹ̀ tí ó tajà ìfún mi látàálẹ̀ òun náà mú káàtì owó láti fi roko ilẹ̀ ń bẹ ṣùgbọ́n kò lówó tí ó fi roko kò lówó tí ó fi gbìn kò kò lówó tí ó fi gbalágbàro sòtẹ́mi bá ti wá ra ọjà yìí lára lẹ̀ yóò fún àgbẹ̀ láǹfààní àti lè rówó dáko yóò sì fún láǹfààní àti jẹ́ wípé lẹ́yìn ìgbà tó bá ta tèmi tí mo rà fún mi tán yóò tún ní àtàtẹ́kù tó ní olè jẹ́ tó lè tàtẹ́ lómi so àǹfààní ń bẹ ńbẹ fẹ́mi nípa pé ń ti rà lára lẹ̀ yóò dé sí iye tí ń bá rà tí mo bá ti sùúrù dìgbà tí wọ́n bá tó kórè oko bẹ́ẹ̀. àǹfààní ti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ fàgbẹ́ pé tí ọba sí èmi tí mo wá ra ọjà lára alẹ̀ lọ́dọ̀ rẹ̀ ní ìsìn kọ́ ìgbóná láti owó dàpọ̀ torí àǹfààní bẹ́ẹ̀ bẹ́ẹ̀ fẹ́ kìíní kejì o. ìdí ìnà tí sọ̀rọ̀ Islam tó fi gba bẹ́ẹ̀ ọ̀sálàm wọlé nínú àwọn nǹkan tó tún ní ṣe pẹ̀lú káàkátà ó náà ní ẹtẹsẹ́lẹ̀ dídí ẹ lọ́jà oní ẹ̀yìn ká sọ ike ọjà báyìí iye báyìí ní kẹ́ máa ta ẹ̀yìn òṣòwò ẹ̀ gbọ́dọ̀ táàbì bẹ́ẹ̀ lọ ẹ̀ gbọ́dọ̀ táàbì bẹ́ẹ̀ lọ ẹ̀rí kẹ́ nígbà tó máa di iye lọ́dà pé iye báyìí ní máa ta iye máa ní í ṣe pẹ̀lú kò gbọ́dọ̀ ju iye báyìí lọ kèé kèé ní í ṣe pẹ̀lú dídín sí ẹni tó bá wù ó lè dín sí so ṣùgbọ́n kò gbọ́dọ̀ báyìí lọ́nà tó ṣe pé kò ní sí àbòsí mbẹ fẹ́ni tí ń tajà kò sì ní sí eh, ìdí ẹrù léni lórí kò ní sí ìdí ẹrù léni lórí nínú rẹ̀ fẹ́ni tí ó rà ní ẹni pé ẹni tí ó tà ó pé kọ́tà ní iye tẹ́ tó wọ́n tà ó kò sì ní wọ ẹni tí ó rà lọ́rùn láti rà ní iye eléyìí ni wọ́n ń pè ní dídí iye lọ́jà lábẹ́ òfin ṣẹ̀ríyà èèwọ̀ ní ká di lọ́jà o ó pin ìwà tó bá ṣe é pé ṣíṣe àbòsí ń bẹ́nu rẹ̀ sáwọn sápòtì bá ti ń bẹ́ńbẹ́ sáwọn àwọn gbọ́dọ̀ sí àbí jíjẹ wọn pa ń bẹ́ńbẹ́ láì tọ̀ lópin ìgbà táwọn náà yọnu sí ẹ̀ gbọ́dọ̀ túláàsì bákan náà tó bá ti ṣe àkójọpọ̀ pé ntọ́nà ń ṣe lẹ́tọ̀ fún ẹ̀fẹ́ dínà rẹ̀ mọ́ ọ náà lè rí ẹ̀fẹ́ kan tàtà lè rí ọ̀tọ̀ lábẹ́ òfin lọ torí ẹ̀rọ anábì wa Muhammad sọlọ́bà àdìsọ́lá ti wọ́ wọn àtàn ní ó di iye lọ́jà tí àwọn èèyàn máa tà wọ́n má dìde báyìí lọ anábì ni àwọn ẹ̀fà àwọn èèyàn rẹ̀ àwọn ọ̀fẹ́ káwọn òkú lọ pàdé ọlọ́run nípò pẹ́ nìkan bẹ nínú àwọn èèyàn tó ní nǹkan kan gbà lọ́dọ̀ àwọn táwọn ti gbà kú lọ́dọ̀ rẹ̀ ń gbà lọ subhanallah ṣe eléyìí túmọ̀ sí pé ẹ̀dẹ́ká kíyèsára jẹ̀ máa. kíjọba ọmọ tí iye lọ́jà pé price control kìnìkan kò sí nínú ìlànà torí pé generally gbogbo price control ìjẹnipa mẹ́lẹ̀ ó kéré jù ó kéré jù tó ti pé wọ́n iye táǹtà wọn ń so pa wọ́n wọ́n sì ní wọn ju iye báyìí lọ máa gbèdéke àyàfi tó bá ṣe ike àwọn èèyàn wọn ti wá yàtà nínú ìlú kan àwọn ọ̀làánú lójú ọjà wọn owó rẹ̀ máa lé jù náà lọ́nà tí kì í rọ mẹ̀kúnnù lọ́rùn láti rà tó ìjọba lè dá sí níbi táwọn ìjọba ti wọ́n lè dá sí láti mú kílẹ̀ ayé rẹ̀ fáwọn èèyàn iye tí ọjà ń tí bí ń tọ́wọ́ ẹni tí ń tà so ìjọba wa lè dá sí pé ẹ gbọdọ̀ tájú yẹ báyìí lọ nítorí kí sẹ̀mí lè ba àwọn fáwọn eléyìí tó bá ṣẹlẹ̀ bẹ́ẹ̀ ìgbà náà wọ́n lè ṣe price control. àtàlọ́kùn wa ọ̀tọ́ ká kọjá pamọ́ lé o kí pamọ́ ká máa wá fi sun kọjọ wọn eléyìí ọ̀tọ̀ là ń pè ní nítorí kó lè bá àdínkù láàrin àwọn yìí kó wò ó lè bá tún lò kéṣì. ẹ̀rí pé rẹ̀ pọ̀ láwùjọ wa wọ́n á máa rí kókó pamọ́ wọ́n á máa ra ṣùgbọ́n atọ́kùn kó pamọ́ ọlọ́run bá sì ní kéko domi ìṣó dé pẹ̀ ọ̀rọ̀ pé nù bá wí àrùn tọ̀ kẹ́ ẹ ra ọjà kẹ́ ẹ kó pamọ́ nítorí kó wò ó lè bá àti pé ọ̀wọ́n láàrin àwọn èèyàn bọ́bá sì ti wọ́n tán máa ń wá owó ọ̀wọ́n náà lábẹ́ òfin ọlọ́kọ̀tọ̀ pàápàá jùlọ tó bá ti ní í ṣe pẹ̀lú nǹkan táwọn èèyàn ń jẹ ní táwọn èèyàn mu fal-ihtikaru haram ìwọ ni kákọ́jà pamọ́ kó lè bá a di pọ́ mọ́ owó rẹ̀ wá gbẹ́nu òkè tó bá ti ní í ṣe pẹ̀lú nǹkan jíjẹ nǹkan mímu haram nítorí pé nítorí tọ́ka sí ni kójú kòkòrò ń ba yín jà ìwà àwòrán dà yín láàmú òbí àwọn bíríkì ń bẹ fún yín ẹ sì ń fẹ́ kí aró ní àwọn yìí ẹ ń fẹ́ kí aró ní àwọn yìí ẹ sì rí i pé irú rẹ̀ náà ni wọ́n ń tẹ̀lé láwọn àwùjọ nígbà tó bá dé pé ẹni tí ń tajà wọ́n kó pamọ́ ẹ sì máa sọ pé ẹ ah, ìlú ọ̀dọ́ wa ti ti ní oṣù yóò dọ̀ yóò dà lọ wá jù ká lẹni náà ti ń kó bá wùjọ ìbẹ́ ìjẹ́ nǹkan pamọ́ yìí ẹ sì lé ayé rọrùn fáwọn ìwọ̀n bí ìrètẹ́ bá rí kó wọn fà lùbáríkà kí láǹfààní kó wọ́pọ̀ kó má lálùbáríkà bó bá kàn lọ kàn ń kọ́ yà tí ò lálùbáríkà kanú kí ni àǹfààní ẹ̀ ò láǹfààní kẹta lànàbì sallallahu alaihi wasallam ló fi fi hàn wípé la yahtakiru illa al-khati' ẹnì kan ní máa kọjá pamọ́ nítorí kó lè bá a wípé wọ́n fẹ̀kù ọwọ́ agbówó lórí àyàfi aláṣẹṣe eléyìí ó fi hàn wípé ọ̀tún lábẹ́ òfin ọlọ́run bá wọn tọ́. nǹkan kan jẹ́ àtọwọ́rọ̀ àtọwọ́rọ̀ pọ̀ òun náà ní pé mọ̀ ń wá owó ṣùgbọ́n ìlówó ìsirẹ́ni yá gba ọjà kan láwìn tí mo bá wá gbà láwìn tí mi ò wá tà fẹ́ lómi nítorí pé owó ni mo ní ìtì kò sí nítorí burú ẹni ṣùgbọ́n rẹ́ni tajà fún láwùn ọjà tó wá tà fún láwùn òun náà lọ tà torí ńgbà tó ti rà láwùn ó ti jẹ gbèsè ó lè lọ tà gbà tó wá tà wá bẹ́ẹ̀ lọ́dọ̀ rẹ̀ tó wá yìí owó tó rí yìí ọwọ́ àlọ́ síbi tó ní ìjọ burú eléyìí tó burú kọjá pé ẹni tó rà lọ́dọ̀ rẹ̀ iná ló tún tà fún ọwọ́ àtà fún lọ́wọ́ tó kéré sí iye tó ń tà fún ọ. sọ eléyìí rí bá ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ o. bí kọjá pé òun bùkátà owó. ọwọ́ lọ bá ẹnìkan tó ti fún òun ta táyà mọ́tò. ọwọ́ ná táyà lọ́dọ̀ rẹ̀. wọ́n á ní táyà yìí fifteen thousand ni. ọwọ́ á ní kí wọ́n tà fún ọ láwìn. àwọn wá gbà pé àwọn tà fún ọ láwìn wọ́n wá ta fún ọ láwọn lórí fifteen thousand wọ́n wá tún ní kán rà padà lọ́dọ̀ rẹ̀ àmọ́ kán rà ten thousand lórí pé wọ́n jẹ wọ́n ní fifteen thousand eléyìí ni wọ́n pè ní bẹ́ẹ̀ ọ̀làyìnà haramu lélẹ́yìí lábẹ́ òfin ọlọ́. alhamdulilayi rabbil alamin adúgbò fún ọlọ́run ọlọ́run kò járe àwọn olùmọ̀ọ́ pẹ̀lú orí dáadáa ọ̀rọ̀ láti ń gbọ́ lé yẹn jábí ìjùká dìmú kárí fi ṣe àǹfààní kí dáadó lè wà pọ̀ náà wíṣẹ́ wa ní ọ̀la àdìkẹ́ àmọ́ kọ́lọ́njá dọ́là pàtó pẹ̀lú dáadáa ibà yìí ládùúró sí ní alẹ́ tó nítorí àsìkò ọjọ́ ti lọ ẹjọ́ àpàdé àwọn olùwádìí dásìkò ní ọjọ́ mẹ́jọ kọ́ lọ́sọ̀rọ̀ ọjọ́ mẹ́jọ lọ́wọ́ sálámù alaykum warahmatullahi wabarakatuh.